alhamdulillah adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tó láàrẹ ga kẹ́ àti àánú àti gẹ̀rẹ̀ àti ọlá rẹ̀ kọlọba ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé ẹ̀ àwọn ẹbí àti ojú mùsùlùmí títí tí ó fi di ọjọ́ gbẹ̀ǹdẹ̀ lẹ́yìn náà ibi a dé lónìí níbi sọlátù alìkóṣù fàyè ni gẹ́gẹ́ bí wọ́n ṣe àbárọ̀ nínú tí sọ́látù alìkóso fàyìn òun ni sọ́látù ti ń sọ̀rọ̀ nípa kùsùfù méjèèjì ṣe rí nínú èdè lárúbáwá tí wọ́n bá sọ pé kùsùfù ó kó kùsùfù sínú tí wọ́n bá sọ pé kùsùfù ó lè jẹ́ kùsùfù ó sì lè jẹ́ kùsùfù tí wọ́n bá sọ pé kòsóòfù fún ó kọ́ kòsóòfù àti kòsóòfù sí i mo rọ pálá yẹn mi dùn ìyẹn tí wọ́n bá wá sọ méjèèjì papọ̀ tí wọ́n ní kòsóòfù fún wá kòsóòfù ajẹ́ kí alìkòsóòfù lè dọ́rọ̀ í àṣàmù tó ajẹ́ pé ìmọ̀lẹ̀ oòrùn ní nǹkan dí bìkà kù kòsóòfù láàrin nínú hadith pé nǹkan sàfàdì sanáàtì ilẹ̀ àhàrí sálàyé mìtì ìyọ́n ní a bá sọ pé kòsó falinúrin kọmọ̀ ìmọ́lẹ̀ kọmọrù ní ẹsẹ̀rẹ̀ sí ni so alikusufu lè ṣamtí lè dọ́ ìṣamtí wàlhùsúfù lè núrí alkọmọ̀ wọ́n ló dẹ̀ máa ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí máa ń sọ tí kọ bá wà nínú ìbárọ̀ mi yẹ sí oòrùn níbi táwọn kìnìyàn ti ń lúwẹ̀ ní space so tí oòrùn bá tẹ́kítáìmù tí òṣùpá mú ẹ̀mùkẹ́ wọ́n ń lọ ní kóló mi fọ́lá kìnìyàn sọ̀rọ̀ àwọ̀ tí oòrùn bá dí àárín kọ́mọ́rù àti àti shams àmúní oòrùn tí ilẹ̀ ilẹ̀ jàre tí wọ́n ń pè yìí náà káwọ́kábù kan lòún náà tí ó tó bá dí àárín tó wà láàárín tẹ́mùkẹ́ wọ́n lọ báyìí wọ́n lọ báyìí Ehm, kílọ̀kọ̀ rẹ̀ ìmálẹ̀ òòrùn wá sí ayé ìmálẹ̀ wá sórí ilẹ̀ ìmálẹ̀ kọ́mọ̀dù náà wá tó bá wá ṣe kébi tí wọ́n ti ń lúwẹ̀ òòrùn ṣe déédé ìgbà tó òòrùn mú ó ṣe déédé ìgbà tí ó wà láàrin láàrin àti kọ́mọ̀rù àti sam so kọ́mọ̀rù nìyí òun máa gba ìmálẹ̀ rẹ̀ látara mo rò pálá yìí mi ti ó máa ẹ̀ mo rò pálá yẹn ìmọ́lẹ̀ oòrùn náà tó wá yẹ kó wá ṣe mọ̀ pé ó ti di ó ti di kò ní jẹ́ kíkọ́ mọ̀ lórí ẹ̀wọ̀ ẹja fi ọ̀rọ̀ jàgìràfí àlẹ́sà bọ̀bí sáà mọ̀ ń nìyẹn so tàbí kọ́mọ̀rù náà ó yí dé àárín ilẹ̀ náà àti àti samson ṣe bí wọ́n ṣe nìyẹn so either of the two ni onínú máa ń fa kò sí ó fún wa wà fọ́sọ̀ now ṣùgbọ́n ká tó lọ sínú tí ẹja sáré kà wọ́n kọ́ ìdá. من آثار العقائدة الصلاة القاعدة الأولى قاعدة لا كوكو الأحكام الأحكام المترتبة على صلاة الكسوف معلقة برؤيته لا بالعلم بوقوعه الأحكام المترتبة على صلاة الكسوف معلقة برؤيته لا بالعلم بوقوعه Naam, kí ni ìtumọ̀ ilé? Ìtumọ̀ rẹ̀ ní pé Salatul Kusuf, ó ní àwọn ìdájọ́ tí ṣẹ̀ríà ìsìláàmù gbé kalẹ̀ ìpè tí kò sófò bá ṣẹlẹ̀ tó ní ká ṣe ọ̀kan náà ní pé ká kírun àwọn nǹkan míì tó ní àtúnṣe ń bọ̀ mo rò pálá yìí mẹ̀tẹ̀ẹ̀ta tún mẹ́nu bá tó yìí àwọn ìdájọ́ yìí a gbọ́dọ̀ rí kò sófò báyìí ká tó apply kìí ṣe wípé kí wọ́n ti sọ fún wa wípé yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ẹ rí i pé àwọn tí wọ́n nímọ̀ nípa ojú ọjọ́ tí wọ́n mọ̀ masir alqamar wa shamsu wal ard tí wọ́n mọ̀ bí wọ́n ṣe ń rìn wọ́n máa ń mọ̀ ìgbà tí ó ṣẹlẹ̀ síbẹ̀ náà ibẹ̀ kọ́ wọ́n mọ̀ ìgbà tí ó ṣẹlẹ̀ wọ́n ti sọ pé tó bá di aago méjìlá o lẹ́ẹ̀dẹ́ o eclipse ó ṣẹlẹ̀ mo rò mi ti eclipse ó ṣẹlẹ̀ torí wọ́n ti mọ̀ pé wọ́n ti máa wọ́n ti ṣe tàkùdírù bí ṣe máa ń rìn wọ́n ti mọ̀ pé bí ṣe ń rìn lọ yìí o láàrin ìgbà báyìí ibi ìyọkọ̀ fà sálàyé mi ti wọ́n lè sọ pé partial eclipse wọ́n lè sọ pé total eclipse wọ́n ní yóò so tí wọ́n bá wá sọ máa pé yóò ṣẹlẹ̀ ṣé tó bá ti wá di táìmù yẹn ká lọ máa kírun ni àbí a rí pé ó ṣẹlẹ̀ náà a gbọ́dọ̀ rí náà torí ìgbà míì tọkọdírù wọn lè má wà dẹ́kẹ̀kẹ̀ ìgbà míì bẹ̀rẹ̀ wọ́n sọ pé yóò ṣẹlẹ̀ níbo mi a lè sọ ó lè padà má ṣẹlẹ̀ mọ́ tàbí kó ṣe pé táìmù tí wọ́n sọ ó dàbí kan ti ṣẹlẹ̀ rí ní táìmù báyìí ní ó ṣẹlẹ̀ láwọn bíi tẹ́ pé ìrọ̀lẹ́ ní tó ń lọ ṣẹlẹ̀ tí ò tí ò wà ákúrẹ́tì dáadáa mo rò pàdà yìí mi tiẹ̀ tọ́ yìí wọ́n lé ní ó ṣẹlẹ̀ púpọ̀ dà mọ́ ṣẹlẹ̀ mọ́ wọ́n lé ní ó ṣẹlẹ̀ ní táyọ̀ báyìí kó ṣe agbọ́dọ̀ rí ná ká tó ṣe kíni o ká tó máa apply àwọn àdájọ́ mo rò pé ara yìí mi tiẹ̀ tó al-ahkamu al-mutaratiba ala salati al-kusufi mu'allaqatun bi ru'yati bi ru'yati al-kusufi la bil ilmi bi wuqu'i kódà lọ́sọ̀ mọ̀ pé ó ti dóṣogbo ó ti ṣẹlẹ̀ lóṣogbo báyọ̀ lápòjúwe àwa lè sáré bẹ̀rẹ̀ lè símọ̀ kírun bíbá àwa náà ó ṣe kí ni ó àárín mo rò pé yẹn ó kílẹ̀ àwọn tọ́yìn kọ́ ìdà tó tẹ̀lé kọ́ ìdà tó jọmọ́ nǹkan tá a ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni ó jẹ mọ́ kullu hukmin fi shar'i kullu hukmin fi shar'i mu'allaqun معلق على الرؤية فالمراد رؤية العين كل حكم في الشرع معلق على الرؤية فالمراد رؤية العين gbogbo ìdájọ́ nínú ẹ̀sìn tó bá ti jẹ́ wípé rírí nǹkan lẹ̀sìn so má mo rò bere mi tiẹ̀ lápèjú ẹ̀ kárí oṣù ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ kárí oṣù ká tó sọdún kárí hilal ká tó mọjọ́ àràfà ká tó mọ bó láti ká tó mọ bó láti ṣe hajj والحج àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo rẹ̀ pátápátá àti káfojú rí báyìí kìí ṣe ká ní àwọn astronomist wọ́n ti ṣe kíní kan tàbí ẹni eclipse ń ṣẹlẹ̀ ọ̀dà ìwọ náà wá wò kán wá gbé kíní micros eh, kíní kí wọ́n gbé fún wa wọ́n wá níwọ̀ náà telescope ni wọ́n ń lò ọ̀yá náà wá wò ìwọ náà wá wò rárá àárí pé ó ṣẹlẹ̀ ní táfojú wa rí báyìí ìlànà jẹ́sìn nìyẹn kìí se pé ká lọ adìhíza káfí adìhíza máa kó fẹ́ ṣẹlẹ̀ kò sí problem a wà pèpè alẹ̀ fún pé ó fẹ́ ṣẹlẹ̀ tó bá wá ṣẹlẹ̀ tá a fojú wa rí a wà máa ṣe kíni o a wà máa lò a wà gbà pé ó ti rí bẹ́ẹ̀ lóòótọ́ so kéèyàn máa lu yanrìn rí tẹ́ bá sọ fún wa pé ẹ má fi telescope o wọ́n ní pé akẹ́rin tẹ́bí kìnnìkan náà fi wọ́n tán rí àwọn náà sì rí inú àwọn wèrè ọ̀nà mo lè wá gbàrí nínú yẹ̀pẹ̀ torí eléyìí ní ìsìnkú tí yàn wà àwòrán ni nǹkan tí ojú èèyàn lé débẹ̀ yóò jẹ́ kí ó rìn sí bẹ́ẹ̀ wọ́n ti jẹ́ kí covid-19 èèyàn lè rí wọ́n tí wọ́n bá gbé dé láàbù ní ìsìn tí wọ́n bù sẹ́ ẹ̀rí nǹkan tí ń jẹ́ bẹ̀ ṣùgbọ́n ní sáfíjọ́ táwọn èèyàn ti ń tẹ yẹ̀pẹ̀ tí wọ́n mú tẹ̀sùn ah, àárí ẹni tó rí covid-19 àtàwọn tí wọ́n lọ́lọ́ mọ́ ń bá wọn sọ̀rọ̀ olúwa ìmí olúwa ìmísí covid-19 àdánwò burúkú ọlọ́mọjà àbọ́wọ́ mọ́jà sọ kọ́ ìdá ẹlẹ́kẹta wáyà kọ́ ìdá tó muhimma látòrò tábà látòrò bátò àwọn látòrò tábà tó. حوادث الأرض بحوادث السماء إلا بدليل لا ترتبط حوادث الأرض بحوادث السماء إلا بدليل كنتم إليه àwọn tí ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ a kì í so mọ́ kálíǹkì ẹ̀ máa ti ń ṣẹlẹ̀ ní sánmà àyàfi kárẹ̀ rí fún ló bá ń pọ́n sọ wà ní a kì í so tí ń ṣẹlẹ̀ ní sánmà nílẹ̀ jàre káwá máa sọ pé torí pé nǹkan kan tó ṣẹlẹ̀ ní sánmà mo rò pálá yẹn mi ti mọ́ sọ wípé kìnnìkan tó ṣẹlẹ̀ sẹ́nìkan tó rí ìràwọ̀ báyìí gẹ́gẹ́ bí hadith ta kà láàárọ̀ yẹn wípé mọ̀tọ́rọ̀ náà bí náà ike azáàbà kẹta ojú tọ́rọ̀ lórí ilẹ̀ yìí o nítorí náà ùbá yìí ṣe n kó ti sọ méjèèjì papọ̀ alẹ́dí táwọn afá máa ń mú wa ń bì òun ni hadith hadith muttafaqun alayhi lọ́jọ́ imam bukhari àti muslim al-Mughira ibn Shu'ba lọ́gbà wa radiyallahu anhu ó ní inkasafati shamsu ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam láyé àníbà Muhammad sallallahu alaihi wa sallam bí ọ̀sọ̀ sí dòrò so tí kò bá ti ṣẹlẹ̀ ọ̀sán ó di o yóò dòrò ṣe ń pé náà láàfin rí iná ní òfin mọ́lẹ̀ tí nǹkan kan bá ti wá di ọ̀sán dòrò ìyá ọwọ́ sí màmá ta Ibrahim ọjọ́ tó máa láwọn yẹn bá ń pariwo nǹkan sọfẹ́ ti ṣọ́mùsù lè mọ́ ti Ibrahim hé ọmọ ànábì kú òun sì yọ hé nǹkan dé ọ̀sán ti fẹ́ dòrò hé ṣẹ̀mọ̀ kékeré ni wọ́n ń ṣe wọ́n ń so ń tó ṣẹlẹ̀ lórí ilẹ̀ mọ́ ti ń ṣẹlẹ̀ ń sàmà adẹ́kì yìí papọ̀ faqala Rasulullah sallallahu alaihi wasallam anábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé inna shamsa dájúdájú òun tẹ̀ ń wọ wal qamara àti sùpá ní min ayati àmì làwọn méjèèjì náà àwọn àmì ọlọ́run lòdì àìnà lẹ́yìnlá wà ní àárọ̀ àyàtàyè fàmàṣáwùná àyàtà lẹ́yìnlá wọ́dì àìnà àyàtà nàárì mùsùlùmí tàlé dábúdábú fàbùlàmì àbọ̀bìkan wà lítà àlàmú wà lẹ́sàbà kó lọ́ṣẹ́ in ẹ̀rí ta nàbí sọ́lá àlẹ́ ọ̀sálà ọ̀sánà ní torí pẹ́ nìkan kú kan wá wọ ọkùn wàlá lè hayáàtì wọ́n torí pẹ́ nìkan wáyé kan wá wọ ọkùn fàyíláàrọ̀ àìtúmù hùmà tẹ́ ẹ bá ti rí tọ́sán dòru àbúrò fẹ́ dọ̀sán fàdíàwòlọ́ha ẹlọ́mọ̀bẹ́lọ́ ni ó wàsọ́lù ẹ̀sìn kírun ara wọn kàmù ni ẹ hàtà dáhùn kàṣìfà títí tẹ́ fi rí pé ọmọ ilẹ̀ padà òru tó di ọ̀sán ọ̀sán padà dé padà ọ̀sán tó di òru jàre ọ̀sán padà dé padà so ara ẹ̀rí kọ́ ìdàyẹ̀ nìyẹn ó ní wípé àwọn tí ń ṣẹlẹ̀ ní orí ilẹ̀ àì sọ pé torí nǹkan kan tí ń bẹ ní sámà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni mo rò pálá ayé mi ti ṣe ń pa àwọn awòràwọ̀ wọ́n ń líǹkì ìràwọ̀ mọ́ra wọn ní ìfìsọ́pẹ́ nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ ní òsínú islam àyàfi kárẹ̀ tẹ́rì bá wà fún sálàyé mi tí kò sí wàhálà ṣùgbọ́n tí ọba sẹ́rì fún a kì í sowó mọ́ra kíni o mọ́ra mọ́ irú pé òṣùpá dé àárín ìràwọ̀ ńlọkùnkùn fi wà nílé ayé nìsín lórí ilẹ̀ kò sí wàhálà mo rò pé àlàyé mi ti a lè ṣe bẹ́ẹ̀ torí pé ẹ̀rí wà fún tó lè ṣe fojú rí mọ̀lùpàá yìí mìíràn ṣùgbọ́n káwọn sọ hmm, àwọn ìṣòfin wọ́n ní àyà débi pé ọlọ́mọjà wọn tọ́ídà tó tẹ̀lé àtànàbòhò bil amri al-ghaybi àtànàbòhò bil amri al-ghaybi إن كان مبنيا على وسيلة صحيحة صادقة فليس بكهانة قيلة من صلى العرب التنبه بالأمر الغيبي إذا كان مبنيا على وسيلة صحيحة صادقة فليس بكهانة وإن كان مبنيا على وسيلة كاذبة فهو كهانة التنبه بالأمر الغيبي إذا إن كان مبنيا على وسيلة صحيحة صادقة فليس بكهانة خير أكبر أكاد بوجي كما وإن كان مبنيا على وسيلة كاذبة فهو كهانة kódà yẹn wúlò fáwọn dókítà kí lè tún mẹ́lẹ̀ kí àtàjí sí pé nǹkan kan tó jẹ́ nǹkan àkọ́kọ́ ní pé nǹkan báyìí kátàná bá a sí nǹkan kan tó sì jẹ́ pé nǹkan yẹ ìkọ̀kọ̀ ni ṣẹ́sì mọ́kọ́lọ̀ nìkan lọ́mọ kọ̀kọ̀ ṣùgbọ́n nígbà tá a tàjí sí mímọ́ yẹn a lo àwọn nǹkan tí ó lálàáfíà èsì ìṣẹ̀rọ̀ ọlọ́ọ̀ni wàyà álámú máa fi lọ́ọ́ ọlọ́run nìkan lọ́mọ tí ń bẹ nú àpòbí obìnrin mo pa láyé mi ti ṣùgbọ́n láyé sin a lè má àbá àlè mọ́ àlè mọ́ tá a bá lọ àwọn wàsílà kan àlè mọ́ kódà sọ́ọ̀ mọ́ máa jọkùnrin àbọ̀ máa jóbìnrin àlè mọ́ síbẹ̀ ní àríwá ẹ̀kọ́ àlè mọ́ so oyin wà mẹ́ ọmọ wà mẹ́ àbí ọ̀sán mọ́ mẹ́ àlè mọ́ alákọ̀ ẹlẹ́kejì àlè mọ́ bóyá sẹ́rùn kí n ta àmọ̀ yẹn náà àti mọ díẹ̀ náà wọ́ ìbùnà bá torí ọdún ayé tí yàn bá ń wọkun obìnrin báyìí ikùn ẹlòmíì tóbi ju kun olóyún lọ kò sí sí ìgbàta mẹ àwọn amogúdà gan ikùn tiẹ̀ gan àwọn ọmọtínú ọkùnrin gan ikùn rẹ̀ gan tó aboyún olóyún òbejì tí obìnrin míì ń bẹ mẹtẹ pé oyún ìjú lásán níbẹ̀ ń pẹ ẹkọ sóyún bẹ káwá máa ti ń bẹ nínú obìnrin yẹn lápẹjùwe sẹ pé a lọ àwọn wàsílà kan ni wasila ti ń sọ àṣẹ àṣẹ sọ ọdẹ kọ tẹ́kì wọ́n tẹ́ ṣe dókítà gan lè fojú rí wọ́n ti àìsílẹ̀ rẹ̀ fún ọ sọ́la ìyẹn ṣe kì á nà wọ́n sọ pé ó lọ àlìjáná láti máa kọ̀kọ̀ ike bó ló ti lè máa rí ní ti ń sọ òun ọkùnrin èèyàn báyìí àìmọ̀ká ní dọ̀la mu. gẹ́gẹ́ náà mi ká sọ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ní sánmà láàrin oòrùn àtòṣùpá káwá dìkítẹ̀ẹ̀tì ẹ̀ pẹ̀lú ṣùgbọ́n tó bá ń ké bí wàsílà tí ń ká ríbà ni wàsílà tí ò sí ṣàlàyé tó yẹ pé kí wọ́n tó lè ṣàlàyé ẹ̀ àfi kí wọ́n kọ́kọ́ sọ ọ́ di nǹkan míì kó gbé nǹkan jẹ kí wọ́n so nǹkan mọ́ ń dì í kí wọ́n kọ́kọ́ mọ wọlé awo kí wọ́n kọ́kọ́ ti gbogbo kọ́ kọ́kọ́ wẹ̀gbẹ́ ná tàbí kọ́ kọ́kọ́ lọ máa pa màálù ná irú eléyàn ní ìsìn fàhíyè fàhúwá àgbègbàmù sí agbọ́mìyé bá nìsìn ìyẹn máa lọ pọ̀ níbi kọ́ mọ́ sọ pé ọlọ́ntọ́lọ́ máa kọ́kọ́ gan àwọn èèyàn ti máa láyè sí ara wọn ọmọ eré ìtàsọ́lẹ̀ kan ìjà padà síbẹ̀ ọlọ́ni wà yá alámú máa fi arham ní tí ń bẹ́ nu arham lọ́lọ́run lóun mọ̀ kò sọ wípé òun mọ ọmọ tí ń tẹ̀kí yà alámù máa lọ sọ wà máa fi arham tí ń bẹ́ àwọn arham mọ́ mọ́ kò tó sọ pé inú rọ́ṣìmù gan

wọ́n tàbí sábà máa ń lò nígbà tí àlàákìrì àti gẹ́rù láàkìrì tó bá ti dò àpọ̀ mọ́ra wọn gẹ́gẹ́ yìí náà ti pọ̀ so ipa dókítà ká ìrìkẹ́ àwọn ọ̀sọ́kẹ́ àwa náà mọ̀ ẹ̀ má kílẹ̀ mọ̀ ẹ̀ tí mọ̀ bóyá yóò dàyé náà rábì tó wà náà ni ó kù sí bóyá wọn àti ìyá rẹ̀ gan kò ní fojú kan lé ayé gan yọ̀rọ̀ fi wọ́n ọ̀pẹ́rẹ́tì ẹ̀ ó kú àbí wọn bí ó kú àwọn méjèèjì gangan wọ́n lè má fojú kan ra wọn ọlọ́run nìkan ló mọ̀ yẹn ṣùgbọ́n mo rò pàdé ayé mi tiẹ̀ ṣùgbọ́n bí wàá sí yìí láti ń sọ àyíká tí ń sọ ọ̀rọ̀ wọn àwòfin jáàánù wọn èèyàn máa wọnú omi kọ́ wá lórin tí ń bẹ́ ń sánmà ẹni tó bá fẹ́ wọn tí ń bẹ́ ń sánmà tó fẹ́ lu àwọ̀ ibo wọn kọjú ẹ̀ sí òkè wọn kọjú ẹ̀ sí àwa náà sì ń róòrùn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ àlérí ní títóbi ni wọ́n dẹ̀ lókè ni mo rò pàdé ayé mi ti ìbẹ̀lẹ̀ àkọ́jú sí kìí ṣe pé àwa fẹ́ máa wo oòrùn yẹpẹ̀ láwa ń tẹ̀ omi la wá ń wò àwọn nìkan bẹ tán bá kú kí ní sí àwọn ènìyàn wá wò àbáwò àwọ tí ó sì nǹkan bẹ̀ wọ́n kàn sí báyìí báyìí sí ẹbà ṣe ìrìn ah, bá máa rí Fátímà tàná bí ń bẹ dáadáa àwọ funfun ẹbà yẹn máa máa rí fọ́tò pé ah, ànábì rẹ̀ wọ́n ni wọ́n ànábì nù. lọ́tìrí lọ́tìrí lọ́tìrí lọ́tìrí wọ́n ni yọrí yọrí kíní nu Fátímà ó gbé Hùsẹ́yìn lọ́wọ́ ah, ọjọ́ má dọ́dọ̀ àwọn àfọ́nbídà ọ̀dà wọn sùn kí wọ́n bàjẹ́ jẹ́ kan lẹ̀ ọlọ́run ti já sórí mu so kọ́ìdà yẹn ó so mọ́ ń tàǹsọ́ lára bí ó so mọ́ kọ́ìdà yìí mọ́ rí fàásí ẹjẹ́ ń pọ̀ mọ́ra wọn ọlọ́run fi wá sí pọ̀mí ẹ̀dàdà lákòóso falè ṣamtí ìlà fi ìlàyà ìsọ̀rọ̀rí wàlá kòóso falè nǹkọ́mọ́rí ìlà fi àyàmì ìbìdàrọ̀ ìlà fi àyàmì ìbìdàrí lákòóso falè ìlàyà ìsọ̀rọ̀rí ولا خسوف للقمر إلا في أيام الإبدار كيف تما قايل عليه كسوف الشمس ní ṣẹlẹ̀ ilà fi àyíyá mi ìsọ̀rọ̀ tẹ́ bá lọ sọ dáadáa ẹ rí i pé àwọn ọjọ́ ìsọ̀rọ̀ rí ni o ìsọ̀rọ̀ láyá alíjàdá fún wa àyàfi àwọn orú ọjọ́ tí òṣùpá gẹ́gẹ́ sábà yọ bí àwọn àhẹ́rù sáárì tẹ́ pé ṣe mọ̀ pé alẹ́ ló yẹ kó yọ ṣe ń pa àárọ̀ ni máa yọ nígbà tí bá ń tán lọ tí ó wà fọjọ́ kan síbi tí òfin yọ tí ó fi yọ lọ́jọ́ mi láàrin tí ẹ bá sọ ìgbà tí tó bá jẹ́ pé kọ̀sùfù tí ó ṣẹlẹ̀ ò tí oòrùn ní o àárín ìgbà tí òṣùpá tó bá fẹ́ di wípé kò ní yọ ìsọ̀rọ̀ tí ó pamọ́ látara síbò tí ó pamọ́ níparí oṣù síbẹ̀rẹ̀ oṣù òní òjẹ̀ tẹ́lẹ̀mí bá sọ táìmù míì pé kọ̀sùfù ṣàmùsù ṣẹlẹ̀ tí èsì ìgbà ni ọmọ calculation ìmọ̀kọ́ ọmọ fẹ́fẹ́ ṣẹ́fẹ́ lè fúlàní tẹ̀mí àlọ́ àwọn àfáà ti sọ̀ dákọ̀ tẹ́ńtìrì bá ti sọ̀ dákọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé kòsófò ti kọ́mọ̀rù ò lè ṣẹlẹ̀ ayé àmọ̀bíyèdè ni ó jẹ́ ẹ mọ̀ pé ọjọ́ tó bá yàtọ̀ sí thirteen fourteen fifteen òṣùpá gangan ìmọ́lẹ̀ tẹ́lẹ̀ òkùnkùn bá ń wà sálàyé mi ti ní tó bá mú kòsófò ṣẹlẹ̀ sí tí mọ́lẹ̀ rẹ̀ òfin mọ́lẹ̀ àwọn ọjọ́ tí máa tàn gbò ní ó jẹ́ àmì ìbìdá ọjọ́ tó ti di bá dúró tí ẹ bá sàwọn ọjọ́ yẹn kòsófò kọ́mọ̀rù ò ṣẹlẹ̀ sálàyé mi ti tíbi tá a bá sọ fún ọ tó ní pé kò sí calculation calculation nínú ẹ̀sìn àwọn náà mọ calculation ó lè má tó ti yín o kódà mà sí ní a lè má kọ o àwọn tó mọ̀ ń bẹ̀. tó yé bá ní tí mo kọ́ ìdá yẹn nìyẹn so ayam alibda ìtumọ̀ rẹ̀ ní alẹ́ ayamu alibiyọ̀ bọ̀ alẹ́ ayamu alibiyọ̀ bọ̀ alẹ́ ayamu alibiyọ̀ bọ̀. sóyè wà kọ́ ìdà tó tẹ̀lé asibáàbù sọ̀láàtì lùkùsùfì asibáàbù sọ̀láàtì lùkùsùfì tàwùkì fíyàtún alànàs asibáàbù sọ̀láàtì lùkùsùfì tàwùkì fíyàtún alànàs ìtumọ̀ rẹ̀ ní wípé ìntáyé máa ń fà tá fi lọ máa ń kí sọ̀látù àlìkòsóòf agbọ́dọ̀ rí ẹ̀rí pé kòsóòfù ṣẹlẹ̀ tètè kọ́ wa ní abẹ́ kí sọ̀látù kòsóòfù kí ló ìràwọ̀ kan náà àwọn ayé kú ìràwọ̀ kan wọ́ọ̀kùn bàbá àwọn lọ àtàwọn wèrè míì táwọn èsù fi lè máa ṣe àtàwọn bídí àmì àti kì sálàyé mi ti ń tẹ́rì wà fún pé ká torí rẹ̀ kí lámọ́ torí rẹ̀ ṣe kí ni o lámọ́ torí rẹ̀ kí tí ó ní ìdíjá tó fi mọ́kọ́ ìdà yíwa tọ́lọ́mọ̀ ọjọ́ àlà inú àtàbà padà sínú tí ra aṣọ aláṣìlò kọ́ ìdà tó tẹ̀lé aláṣìlò taqwilu al-qira'ati fi salati al-kusuf aláṣìlò taqwilu al-qira'ati fi salati al-kusuf kẹbẹ̀rẹ̀ rákà alákọ̀ọ́kọ́ báyìí kọ̀ọ̀kà suratul Baqara lórí rákà sọ́kùn wọ́n sì àtàrọ̀ ẹgbọ́ àdís Abdullahi ibn Abbas radiyallahu anhuma qala hadith tó lálàáfíà muttafaqun alayhi wa ní Bukhari àti Muslim tó ní ìnàkọ́sà fàtí shamsu ala ahdi an-nabiy sallallahu alayhi wa sallam ẹ̀rí pé ìnàkọ́sà fà lọ́tún lòun bí nǹkan sáfàtì lólùlẹ̀ kan so wọ́n máa ń lò wọ́n ń ta ọ̀sán ó dòrú láyé ànábì sallallahu alaihi wasallam fọ́sọ́là lọ́bá kí n fáwọn èèyàn fàkọ́ọ̀mọ́ kí yá máa ń pa òyì là ó ń nàró tó pé bó ló ṣe pẹ́ tó náhwan min qira'ati suratil Baqara láti mú sọ lẹ́gbẹ̀rẹ́ ni ó dúró tẹ́tí dídú èèyàn dídúró tí yóò fi ka gbogbo suratil Baqara ló fi dúró sọ́mà rọ́ka àrùkú àyìn tọ́wí ìlà lẹ́yìn ìgbà náà tó tún rùkú à ń bọ̀ wá bẹ́ẹ̀ nígbà bá débi sífà rẹ̀ kẹfì yàrá ọ̀sọ̀rọ̀ àpàdà mú hadith yẹn wa bọ́mọ kan fẹ́ díẹ̀ fi mọ bí ó sì gùn tó yọ pẹ̀ ibi sọ́tò lè bá kọ́rọ̀ ni nínà ro àlẹ́ asúlù ni ẹ nílò fi jọ́ jẹ́ pé ká lọ ní kíní fún ìbádà ká má yọ̀lẹ ọ̀rọ̀ jẹ̀dí kọ́ ni tó wà nílẹ̀ yìí ká lókun ká lókun nú fún ìbádà má yọ̀lẹ. mo rò pé àjọ mi àlẹ́ ni ẹ sẹ́rí tó fi já sọ pé aṣìlò ní wípé aṣìlò sí ìgbà mi ẹ̀kọ́ àdúgbò sọ́ra àlewà lè sọ́ra ní kíkáàkì títí tí yóò fi mọ́lẹ̀ padà tá a bá wá ń kí lọ́wọ́ tá à ń kí gbogbo tó ti wá mọ́lẹ̀ ọ̀ wá ní máa kí lọ rọ́ọ̀ṣì láti parí rẹ̀ ṣùgbọ́n aṣìlò ní o gùn mo rò pé كل ما ورد في صفة صلاة الكسوف كل ما ورد في صفة صلاة الكسوف فضعيف فضعيف إلا أربع ركوعات وأربع سجدات في ركعتين كل ما ورد في صفة صلاة الكسوف فضعيف إلا أربع ركعات وأربع سجدات في ركعتين sóyè bá a máa ṣàlàyé kọ́ ìdáyẹ̀nsì torí wípé ẹ̀tìláàfún bẹ lórí àṣìfà àtàlùwárídà mọ́rùpálá yẹn mẹ́tí ẹgbàfẹ́ gbára ìdí mo fẹ́ ṣe dáadáa a rí èrí tó sọ wípé lòkú nọ́mà ẹyọkọ̀ọ̀kan náà nínú ìraka a rí èrí tó sọ wípé lòkú mẹ́rin kèsè méjì tó sọ pé mẹ́fà níwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwáyà míì nínú rẹ̀ dẹ̀ wà nù muslim mọ́rùpálá yẹn mẹ́tí ṣùgbọ́n eléyìí tó bá ti yàtọ̀ sí wípé rákẹ̀ ẹ̀yọ̀ kan rúkú méjì sálàyé mi ti rákẹ̀ ẹlẹ́kìtì náà rúkú méjì ọjọ́ rúkú mélòó mẹ́rin lórí pé yẹn lásán ń sìnkú òyìnbó ìdá gbogbo tó bá ti àtọ́sí tí ò bá ti jẹ́dọ̀ yìí fún yọjẹ̀ ṣáàbù kí nìdí torí wípé ẹ̀ẹ̀kan ṣoṣo lànàbì kiri ẹ̀ẹ̀kan ṣoṣo ló ṣẹlẹ̀ rí láyé ànàbì sọ̀lá lọ́sọ̀lá tó bá pé kìí ṣe bẹ́ẹ̀ ni àbámọ̀ ṣá àwọn àríwáyà mi bí irú mi tó wà ní mùsùlùmí yẹn ká lóyún pé tàá dúdú aláwáàlì ló ṣẹlẹ̀ sọ́lá yìí mú pé hadith àyẹn wò tààdàdà wòkó àwọn tààdàdà wòkó àwọn ha kékeré sẹ́ẹ̀kan ló ṣẹlẹ̀ bọ́ ẹ̀ kan ṣoṣo lànàbì kiri tó bá ti kí lẹ́ẹ̀kan rí kò lè kí ní súrà tí ọ̀bára wọn mu sọ́lá abújá bí náà tàbí jẹ́ tàbá ti tí ẹ̀rí bá ti wà tí ó tọ́ ẹ pé láyé kínú àlìjámù bẹ́ẹ̀ náà làdí ńlá ibo ni masọ́rùwà masírùwà jàre látàrí jẹ́ ìzárìkàrọ̀ jàha àlẹ́ kọ́ ìdà yìí ló bí kọ́ ìdà yìí láti fi gbá nǹkan bá ti àkọsí sọ̀rọ̀ mo rò pa láyé mi tẹ wọ́n sanáà ti ìlà àṣàlì nígbà tá a bá padà sínú tíra tó ti yéyìn sí o náà sọ àwọn kàìsì yá ti mi ìtọ́wá yàtọ̀ sójú mẹ́rin mojú ìfẹ́ kíta ààbò kọ́ tó tẹ̀lé yóò sọ̀rọ̀ ẹ̀wò fi wákọ̀tí kò sófì al-iksaaru min fi'li ta'abbudat يشرع في وقت الكسوف الإكثار من التعبدات nígbà tí kùsùfù bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ ara àlànà tẹ́sì mú wá wọn ni wípé ká gbìyànjú ká máa sọ ọlọ́kan ọjọ́ kan kí ni o ìbáadà láti lè bá àríyànú ọlọ́run ẹ̀rí ń bẹ pé ká kírun ẹ̀rí pé ká ṣàdúrà àti ilé kan ẹ̀rí pé ká ti sàárà ń bẹ àtún àtún tó tiẹ̀ bá ní sùn àwọn àhàdíìsì yẹn wa á ka àhàdíìsì lè ta pọ́jọ́ yẹn ti ń lọ. kọ́ídà tó gbẹ̀yìn lónìí. تغليب التفسير الشرعي في الظواهر الكونية مقدم على التفسير الكوني تغليب التفسير الشرعي في الظواهر الكونية مقدم على التفسير الكوني كنت ملك ان هو انك كان شريع من اللي هي شريع وعفو عن انتابيتشن سلام عليكم lápẹjú ọ̀rọ̀ pọ̀súfù ní ìsìn ọlọ́run anẹ́mìsọ́lá lọ́sàn sọ pé ọlọ́mọ fi ń dẹ́rù bá wọn ẹ̀rù sí ẹ̀rù bọ́ àwọn ní tẹkinọ́lọ́jì ayé òde òní sọ pé kò sí pààyà kankan mẹ́rin tó ṣẹlẹ̀ ní oorun àti kí ní bí ara wọn ni kò sí nǹkan tó ṣẹlẹ̀ kò sí fàbínú ọlọ́run kìí ṣe ìbínú ọlọ́run wáyé mo rò pé àlàyé mi ti a ní gba tí wọn ká wá fi tẹ̀ sílẹ̀ torí ta bá gba tí wọn ta bá fi tẹ̀ sílẹ̀ kò ní ìdíkà ká lọ́mọ torí àwọn òkú nígbàgbọ́ ní ohun spiritual aspect of it tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tafsiru tẹ́sìn bá mú wá lórí nǹkan kan tí ń ṣẹlẹ̀ nínú tọ́hún òun lágbàlá kọ̀dámà àní kọ̀dámà tafsiru táwọn oní ajíṣíṣà àwọn oní tẹkinọ́lọ́jì tí wọ́n bá fún àní sí reject tiwọn náà bọ́ àní torí tí wọ́n wá da tẹ̀sìn láàfún ní priority ṣé ọ̀rọ̀ yẹn yẹ bá a nìsín ọlọ́nkọ̀ fi wá ṣe kọ̀ǹgẹ̀ lára pẹ̀lú ògbọ́lọ̀ àákà ọ̀rọ̀ mọ́mùsàkà ni lọ́la àti sàlàyé هذا وصلى الله على محمد وعلى وصحبه وسلم